bisimilahi alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah a kí yín káàbọ̀ sórí àkọ́tún ètò al-ilmu nurun ètò tí a ti mọ̀ bí a mọ̀ dé sí ti gbọ́ wa nínú oṣù albarka tá a wà nílé iṣẹ́ yìí ní dédé àkókò yìí látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ Abu Sumaya mọ̀tádà alim òní orúkọ tèmi imam wa Sulaiman Hamza tí a jọ mú ètò wa àwọn náà tún ti wà pẹ̀lú mi báyìí látúnjọ ṣe tòní ọlọ́run wọ́n ṣàgbà gbogbo ìníjọsìn lọ́wọ́ ẹnìkan kan wa iléeṣẹ́ tí ó ṣe onígbọ̀wọ́ ètò tá à ń gbọ́ yìí náà ni àjọ tí a mọ̀ sí markazu alqalib salim tí ó kalẹ̀ sí àmùdá jọ̀ǹkú ní ìbàdàn bí òun náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà ustaz ló tún máa ṣàlàyé fún wa lórí ọ̀nà wo látún gbà táàtún fi rí ìyọ́nú ọlọ́run tàbí kẹ̀ táàtì ẹ̀ tún fi lékún nínú tọ́lọ́n torí ẹ̀ wa sílẹ̀ ayé kọ́lọ́mọba kó ṣe gbígbọ́ rẹ̀ bá a ṣe fẹ́ gbọ́ ẹ̀ nírọ̀rùn àti ìlú náà kó ṣe nírọ̀rùn fún wa náà بسم الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدق فون ولومبا أتركات جفون نبي محمد صلى الله عليه وآله وسلم أتي وراء لي أتي صحابة أبي الله بني أتي أرانوه olùgbọ́ wa ní dédé àsìkò yìí Allah subhanahu wa ta'ala kó má àlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan wa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din ẹni tí ọlọ́run ọba tó bá fẹ́ dáadáa pẹ̀lú ẹ̀ ẹni tọ́lọ́run bá fẹ́ràn tọ́lọ́run fẹ́ dáadáa fún ọlọ́run fún ní àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn kágbẹ́sìn ọlọ́run ọba yé ká mọ̀ pàtàkì ń tá wá ṣe láyé ó dúkìá ayé lọ ó jọ owó ó jọ ọmọ ó ju gbogbo nǹkan mọ̀tòmọ̀rẹ́ ayé lọ ọlọ́run subhanahu wa ta'ala tó fi dáadáa tó forí re síbi kéèyàn gbàgbọ́ yẹ̀ sìn kó mọ́ sàárọ̀ ẹnìkọ̀ọ̀kan wa lọ́rọ̀ àgbọ́yé tábà àgbọ́yé tán náà kó mọ́ tí ó lè lò lójú ọ̀nà ọlọ́run ọba subhanahu wa ta'ala lẹ́ni pẹ̀lú yọ̀ǹda ní ọ̀dọ̀ ọlọ́run a sọ a tún bọ́ sínú kókó mi nínú kókó tó jẹ́ ìjọsìn pàtàkì ṣùgbọ́n ìjọsìn yìí ó jẹ́ ìjọsìn àfọkànṣe ẹgbẹ́ àti ṣàlàyé fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá pé ní táà ń pè ní o ó kọjá pe a à ń kírun nìkan ìjọsìn ni rún ó kọjá apá ń gba àwẹ̀ ìjọsìn ni ó kọjá apá lọ sí hajj ìjọsìn làwọn eléyìí ṣùgbọ́n ìjọsìn ò tán síbẹ̀ yẹn kódà àwọn ìjọsìn kan ń bẹ tó ṣáájú àákírun àgbàwẹ̀ tábà wọnú àdìsá anábọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadisi abdullahi ibn umar anabi boniyal islam ala khamsin shahadati an la ilaha illallah anabi lórí òkú márùn tí islam ò dúró lé lórí àkọ́kọ́ ń bẹ̀ nígbàgbé òdodo ó tún wá sí pé ìnígbàgbé òdodo sọlọ́run ó ṣáájú àkẹrùn lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ pé nígbà tí ó rán mu'adh ibn jabal lọ sójú ọ̀nà ọlọ́run láti lọ pe àwọn tí kì í ṣẹlẹ́sìn islam tánàbí sọ fún náà ni pé falitakun awalẹ̀mẹ́ tẹ̀dẹ̀ ọ̀hún ilé ṣahadati la ilaha illallah jẹ́ kó jẹ́ nǹkan àkọ́kọ́ tó kù wọ́n sínú ànígbàgbọ́ ó túmọ̀ sí pé à ń kírun à ń gbà àwẹ̀ à ń yọ zàká à ń ṣe dáadáa sóbi ẹni à ń náwó sójú ẹ̀nà ẹ̀sìn ọlọ́run ìjọsìn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ ìjọsìn tẹ̀mí tó lè bá ládà àwọn nǹkan wọ̀nyí jẹ́ téèyàn bá mójútó nínú ẹ̀ náà ni tá a fẹ́ sọ níta pé ní àtàwákùl ẹ̀rí pé èdè lárúbáwá ni nínú nídè èdè yorùbá a lè tu gbẹ̀hún ká tu sí pé ìnígbẹ́kẹ̀lé ìgbáralé ìfaratì ọlọ́run ọba subhanahu wa ta'ala fífaratì ọlọ́run ọba subhanahu wa ta'ala odidi ìjọsìn tá à ń fọkàn ṣe ni láti bí ọkàn wa tá a bá ti fi ṣèjọsìn yìí yóò wá lápa nínú sẹ̀mí wa yóò lápa nínú ọ̀rọ̀ wa yóò lápa nínú ṣe wa odidi ìjọsìn ni ìtànpẹ̀ ní àtàwákọ̀ àwọn onímọ̀ àwọn ní ìtànpẹ̀ bẹ́ẹ̀ òun náà ni i'timadul abdi ala rabbihi fi jami umurihi òun náà ni kẹ́rù ọlọ́run kó fi ẹ̀yìn tí ọlọ́run lórí gbogbo àlámàrí kó mọ̀ ní aláfẹ̀yìntì kan tó ju ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ kó mọ̀ ní ẹnìkan tá à ń sábà tó ju ọlọ́run ọba àlékè ọlá tó dá wa lọ òní fi jẹ̀mí umurihi kulliha níbi gbogbo àlámàrí almador wà fi jalbil manafi bóyá burú kan ní bẹ̀rù kó má ṣẹlẹ̀ sóun kò ní sàtọ̀ bàbá kan lọ kò ní sàtọ̀ ìyá kan lọ kò ní ní ọlọ́run ní kẹ́ bẹ̀rù ayé lẹ́ẹ̀meje kẹ́ tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan ó máa pé gbogbo ohun tó jẹ́ àlámàrí tó lè kópa lára báyàn ọlọ́run yóò jà láfẹ̀yìn tiẹ̀ gbogbo ohun tó wá jẹ́ àǹfààní ọmọ ní wá tí ò rí bí ni owó ló ń fẹ́ tí ò tí ì ní ni nǹkan kan nínú àlámàrí ayé ẹ̀ òun náà ní í ṣe bákan ni kò ní fọkàn sọ́dọ̀ ẹnìkan bóyá àfáà kan àbí bàbá kan àbí wòlíì kan yóò jẹ́ pé aláfẹ̀yìn tiẹ̀ náà lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala eléyìí ní tàǹpẹ́ ní àtàwákùl inú al-Qur'an al-Karim ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa tawakkal ala al-hayyi alladhi la yamut inú suratul Furqan aya fifty eight ọlọ́wọ́ ni gbára lé ọlọ́wọ́ ọba al ọba sẹ̀mí alladhi la yamut ọba tí ò ní kú àìmọyémọyé àwọn èèyàn lénìí tó jẹ́ pé wọ́n gbára lé ẹ̀dá nígbà tẹ́dá yẹn kú àwọn náà padà jábọ̀ gbígbára lé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá nìkan lọ́ba tí ò ní kú à ń fẹ́ dáadáa ká bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kó jẹ́ pọ́lọ́n lágbẹ́ láfẹ̀yìntì lórí dáadáa tá à ń fẹ́ à ń fẹ́ ká burúkú fún wa ọlọ́run láfẹ̀yìntì jẹ́ pọ́lọ́n sọ fún àná al-Qur'anul nínú àyà mi nínú al-Qur'anul Karim ọlọ́ba ni wa 'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́ba ni ọlọ́run nìkan ni gbogbo ẹni tó bá jẹ́ mùmínì gbáralé ó tún wá sí gbogbo ẹni tó bá ti yọ ìgbẹ́kẹ̀lé rẹ̀ kúrò nínú ọlọ́run tó bá ti gbé sínú ẹ̀dá bóyá tó rò pé ẹ̀dá yìí lókùrú ìgbà tí bá ń bẹ lókùrú ìgbà tó ń bá ń bẹ lọ́wọ́ ẹ̀ dáadáa ó máa ṣẹlẹ̀ sàn aburú tí bá ń bọ̀ yóò máa hànà rẹ̀ fún un tàbí yóò fi nǹkan kan lóhun lọ́wọ́ tí ò ní jẹ́ ká burú yàn kàn eléyìí ó tako ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ó ní ìlànà sọ pé ìgbàgbọ́ tawakol ìnígbẹ́kẹ̀lé tó tó nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò hàn nínú ọ̀rọ̀ wa yóò hàn nínú iṣẹ́ wa eléyìí ní ìlànà odidi ìgbàgbọ́ òun náà nìkan ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run lórí tó jẹ́ pé kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run ọba subhanahu wa ta'ala nísìnyí tí bá ń fẹ́ dáadáa kò sẹ́ni tó lè fún yàn ní dáadáa àfọlọ́run tí a bá fẹ́ ká burú lọ kò sẹ́ni tó lè lé aburú lọ fún yàn àfọlọ́wọ́n bá subhanahu wa ta'ala torí pé agbára ẹ̀dá kankan ò ká ti máa burú fún yàn kò ká ti jẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ sí yàn tábà wọnú ahadith anabi muhammad sallallahu alayhi wa sallam àti gbésí ayé anabi wa muhammad lápapọ̀ á rí pàtàkì nígbẹ́kẹ̀lé tó tó nínú ọlọ́run ká má fẹ̀yìn tẹ́ ẹnìkankan ẹnìkan ránjú mọ́ mi ẹnìkan ní nǹkan ó ṣẹlẹ̀ sí mi padà sọ́dọ̀ ọlọ́run wa tawakkal alal hayy alladhi má sì ní gbẹ́kẹ̀lé pé nǹkan kan tẹ́nìkan gbé fún ọ ìní òmù dáadáa wa ẹlòmíì ń bẹ tó bá dọ́jà láàárọ̀ tí ó kọ́kọ́ ṣe ni pé yóò kọ́kọ́ wọmi kalẹ̀ náà tàbí kó kọ́kọ́ fi nǹkan kan bánú tẹ́nìkan tán tẹ́ bá ti fi bánú ẹ mọ̀ wọ́n rí ẹ mọ̀ ta irú eléyìí nínú ìlànà ẹ̀bọ ni kò bá tọ́lọ́wọ́n bá mu kò bá ìlànà ẹlẹ́sìn Islam mu Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ó ní hasbunallahu wa ni'mal wakil ẹgbẹ́ gbólóhùn yìí gbólóhùn tó sábà lẹ́nu àwa mùsùlùmí gbólóhùn pé hasbunallahu wa ni'mal wakil ó ní qalaha ibrahim hina ulqiya finnar onígbà tí àwọn ọ̀tá ànábì wa ibrahim gbogbo aná làmọ̀tán ìtàn tó gbajúmọ̀ ni ibi tó ti ń pò wọ́n sójú ọ̀nà ọlọ́run nígbà tó ń pò wọ́n sójú ọ̀nà ọlọ́run tó di pò lọ kán àwọn òòsàn wọn wọn wò pé kí ni ẹ̀san táwọn ó gbà lára rẹ̀ àwọn ò jù sínú iná táwọn dá bọ́n ṣe wá ń múra àtijọ́ ànábì wa ibrahim sínú iná bọ́n ṣe mú wa abdullahi ibn abbas wọn sọ pé gbólóhùn tó ń sọ náà ni asbunallahu wa ni'mal wakil ọlọ́run ọba tó wa ọlọ́run ọba sì tó gbígbẹ́ngbẹ́n ọlọ́run ọba ọba tí ó gbẹ́ngbẹ́n ní olùdọ́jọ́ dànsáàkì ọlọ́run ọba tó tó fẹ̀yìntì ọba tó jẹ́ pé ó wà níwájú ó wà lẹ́yìn fẹ́rú gbólóhùn yìí gbólóhùn hasbunallahu wa ni'mal wakil iná ni anabi ibrahim sọ nígbà tí wọ́n jù sínú náà kí wàá ní kí ló wá tẹ̀lé ọlọ́run wa ni ìyànà roko ni bardan wa salama ìwọ ọ̀nà yìí máa di tútù kó sì máa jẹ́ àlàáfíà fún anabi ibrahim ẹ wo ìṣòro tó tó ṣòro nígbà tí ṣòro dé táwọn ọ̀tá tí wọ́n dáná ayé tí wọ́n fẹ́ fi ju anabi wa ibrahim níbo ló padà sí padà sọ́dọ̀ ọlọ́run kò máa pọ̀fọ̀ kan kò máa pògede kan kò máa padà sọ́dọ̀ bàbá kan ẹlòmíì kí nǹkan ọmọ ti ṣẹlẹ̀ yóò tún máa gbá àfa àlágo àfa mi wàhálà ti dé o ẹ máa ṣe kíní kọ́kọ́ padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala dá gbogbo ọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ó bùkátà ẹnì kankan ẹni tó ń pè yín náà ó bùkátà sọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni eléyìí ni tawakkul nígbà tí ọ̀rọ̀ dópin kí lànà bí wa Ibrahim ṣe ó dárò padà sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala Abdullahi ibn Abbas ni ó ní bákan náà wa qala anabi sallallahu alayhi wa àwọn mùsùlùmí péréte ni wọ́n àwọn ọ̀tá fẹ́ẹ́ lé ní ìlọ́po mẹ́ta wọn kí lànà bí náà sọ hasbunallahu wa ni'mal wakil ó bẹ̀rẹ̀ pé ogun ayé kan nílé yẹn ni nǹkan kan lèèyàn ń páyà ni gbára lé ọlọ́run mọ́ gbára lé ntẹ́nìkan fún wọn tó fi sápò mọ́ gbára lé nǹkan kan tí ń bẹ nínú kọ́ńbọ̀dù òfo bí òfo lórí òfo ni gbogbo eléyìí ọlọ́run ọba tó ní wá tó ní dáadáa tàìdá tí ń ṣe wá lọ́dọ̀ náà lèèyàn gbára lé tàìdá fi lọ fún yàn tí dáadáa fi padà jẹ́ tẹ́yàn nínú àkọọ́lẹ̀ mi anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni wọn àti abubakar radiyallahu ta'ala anhu lábẹ́jọ́ pé ìgbésí ayé anabi wa muhammad ó kún fún ẹ̀kọ́ ìgbàrà lọ́lọ́run wọn nínú àkọọ́lẹ̀ yìí nígbà tá anabi sallallahu alayhi wa sallam tó gún pọ̀ nílùú maka tọ́lọ́ wọn pàṣẹ pé kánabi ṣe ìjára wọn sílùú madina lójú ọ̀nà àbí tí wọ́n ti wá ń lọ lójú ọ̀nà àwọn ọ̀tá tó ń lé wọn dẹ́gbẹ́ ibi tí òun àti Abubakar radiyallahu anhu ibi tán wá fara pamọ́ sí tí wọ́n farasin sí Abubakar wá ń dojú wòkè nínú ihò yẹn wọ́n sì tún ń rí ẹsẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ tí wọ́n ń wá wọn tó yẹ pé tán bá rí wọn béèrà àti ibo ṣúgà ni wọ́n sì bò wọ́n tí wọ́n yanjú tí wọ́n yanjú àlámọ̀rí wọn. Abubakar radiyallahu ta'ala ni wọ́n sọ níjọ́ náà lọ́nà pé law anna ahdahum nadhara tahta qadamayhi la absarana àwọn ọ̀tá wa yìí tán bá fi wẹ̀ tán bá fi wo ìsàlẹ̀ ẹsẹ̀ wọn tán bá fi wo ẹsẹ wọn wọn ò rí wa nínú kòtò tá a wà yìí tó pé orí igi tá a wà yìí òkè náà ni wọ́n rìn sọ anábì máa ya ababakar bi sinayin anábì ní fọkàn rẹ balẹ̀ àwa kan jẹ́ méjì ni ọlọ́run kún wa níjọ́ la anábì padà sí ọ̀dọ̀ ọlọ́run bá nígbà tí àwọn ọ̀tá so pípadà sọ́dọ̀ ọlọ́run àǹfààní wa ń bẹ rẹpẹtẹ nínú àǹfààní ni pé téèyàn bá jẹ́ ẹni tí máa ń gbára lọ́lọ́run téèyàn kì í fọkàn sí ọ̀dọ̀ ẹnìkan láyé ọlọ́run bó máa tọ́ yàn án alámàrí yẹn anabiwa muhammad sallallahu alayhi wa sallam adiisi nbẹ náà adiisi jaabir ibn abdullahi radiyallahu anhu adiisi tó fẹsẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ máa bukhari àti máa muslim ni ọ̀nà anabi nbẹ lábẹ́ gíńjọ kan ìkànnù àwọn ọ̀tá anabiwa muhammad ní kẹfẹ́ rí lọ́ba mú ìdá anabiwa muhammad níbi tá anabi fi kọ́ sí idà tí ó gbé sókè sànàgbà muhammad sallallahu alayhi wa sallam anabi bá jí ó bá ń sọ anabi pé man yamna'uka minni ìwọ anabi nísìn idà rẹ náà ní fi pọ́ yìí ta ló lè gbọ́ ọ́ lè lọ́wọ́ mi tó bá jẹ́ wà ní ibi ákìrì mẹ́bẹ̀ẹ́ máa bẹ̀ ni anabi ní allah ẹni tí ó gbà mí nìyẹn lọ́lọ́run anabi ò tí ì wí bẹ́ẹ̀ tán idà sì ń jábọ́ lọ́wọ́ ọ̀tá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa amuda anabi ta ni ó gbà wọn náà lẹ ah, ìwọ sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ tá a fẹ́ lò ń bẹ̀ yẹn nípa ẹ̀wọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ẹ wo bó ṣe lo ìsẹ̀mí ayé torí ẹ̀ láwọn sọ fún wa pé wa man yatawakkal ala Allahi fahuwa hasbuh gbogbo ẹni tó bá ti gbára lọ́lọ́run ọlọ́run tó so ká fi ìgbàgbọ́ wa ká fi sínú ọlọ́run subhanahu wa ta'ala ká má gbára léèyàn kan lórí àwọn àlámọ̀rí tó jẹ́ pé kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run nínú rẹ̀ náà ni àrísìkí mímọ́ rí dààmú láyé mímọ́ ṣe wàá mímọ́ mímọ́ kò sínú ìjàmbá kò sẹ́nìkan tó lè yọyàn bẹ̀yà fọlọ́n ọlọ́run nìyẹn náà ní ká gbára lé ká máa bẹ̀ níta afẹ́ ni ìwọ ọlọ́run níta afẹ́ ni kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kó má fi ẹnì kọ̀ọ̀kan wa kó má fi wálẹ̀ kó má sàlàyé mójútó wa aláàdá wa sàlámù alaykum wa rahmatulahi wa barakatuh.